ayé ayé ayé ayé means world ayé means world ayé yìí kún fún onírúurú ewu ayé yìí kún fún onírúirú ewu